السلام عليكم ورحمة الله وبركاته تتواصل قراءتنا في كتاب بلوغ المرام من أدلة الأحكام الإمام الحافظ ابن حجر العسقلاني رحمه الله تعالى في باب نواقض الوضوء والنواقض Ehm, ibi tí a ka eléyìí di sẹ́ra bulogul maram nínú chapter sixty tí í ṣe eh, báàbù nawaqib alwudu àwọn nǹkan tó negate alwala tó invalidate alwala nawaqibu plural ni singular rẹ̀ ni naqibu àbí sàwọn nǹkan tó lè ba alwala jẹ́ hadithu àkọ́kọ́. وناني عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان أصحاب رسول الله صلى الله عليه وسلم على عهده ينتظرون العشاء حتى تخفق رؤوسهم ثم يصلون ولا يتوضؤون أخرجه أبو داود وصححه الدار القطني وأصله في مسلم حديث لي kòlà kọ́kọ́ nu báàbù yìí tó ń sọ fún wa ni wípé àwọn anẹ́sọ̀rọ̀ ọ̀dọ́lọ́ ta alẹ́ àni òwò ń rìpọ́ọ̀tù pé àwọn asáàbù nàbí sọlọ́ àṣálàm àwọn ọmọlẹ́yìn òjíṣẹ́ ńlá muhammad sọlọ́ àṣálàm lásìkò rẹ̀ àlẹ́ àdìhí lásìkò rẹ̀ yẹntẹ̀fẹ̀rúnà àlẹ́ǹṣà àádá àwọn àlàádá àwọn àṣeṣe wọn ni wípé ní tábàkì magrebi tán wọn ò ní lọ ilé wọn ò jókòó sí mọ́sálásí hàtà tàfíkọ́ rúùsàn pẹ̀lú ìfì ìhásírù ètò ẹni pé wọ́n ń jókòó mọ́sálásí tábà jókòó sí mọ́sálásí wọn máa tògbé tògbé débi wípé ní àtàǹsì wọn máa produce snow àtàǹsì ọ̀rẹ́ wọn máa rí ọmọ rẹ bọ́tẹ́yìn bá ń sùn tí a bá lè sọ pé bí dínà tó ọ̀rẹ́ yẹn máa yẹn máa wọ́n àgbẹ̀ ọjọ́ rò pé orí wọn máa ń rí wọn tí wọn pẹ́ lágbájá yìí oorun sùn tó sì máa ń tẹ̀lé sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ẹlòmíì yóò jókòó pẹ̀lú ìfẹ́ ká máa pé kó oorun sùn ó lè máa fi sáyè sí báyìí ọ̀tọ́run bá wọ yípadà tó yóò tá àti àjọsí pẹ̀lú máa pọ́ùn ti sùn dáadáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn ti ń wọ̀ ń pé ثم أنس نقول ثم يصلون tọ́wá yìí ti ṣe tọ́wá pé ìṣá yìí sáńsẹ̀ ẹ̀kọ́ ọmọ tó wọ́n ó kírun wà láyàtà wà bá òun tó wọn ò sì ní rìpíìtì àlùwàlá wọn mọ́. ẹni tí hadith yìí tó ń sọ fún wa ni wípé oorun àbí òògbé títa òògbé títa wípé kò já àlùwàlá tẹlifáńsà àbí tí wọ́n bá ti pè wọ́n ó kàn dìde wọ́n ó lọ kírun òun tún àlùwàlá wọn. Ah, wàlá náà ń sà kàmá gbàgbé pé a ti kànú hadithu bábi tó lọ hadithu Safwan ibn Asal radiyallahu ta'ala anhu sọ pé ní كان النبي صلى الله عليه وسلم يأمرنا إذا يأمرنا أن نمسها على خفافنا ثلاثة أيام ولياليها في سفر nípa bá ń travel inshallah wọn sọ pé ní ká máa rọ́ọ̀bù sọ́ọ̀kì àwọn for three days fún ẹni travel ẹni tó bá wà nílé just for twenty one days alhamdulilah so ilé twenty one hours ẹni tó bá twenty four hours jọ́kan ẹ don't travel three uh, days that's eh, forty uh, two hours seven uh, eh, forty eight hours sorry forty eight hours fún traveler, but tó don't believe. seventy two hours seventy two hours three days twenty four twenty four twenty four yes uh, yes seventy two hours fún ẹni tó bá ń travel so ilá mi náà mi ilá mi náà rà ìpín àwọn bọ́ọ̀lì àwọn náà ẹni pé ní ẹni tó bá tó bá uh, tó bá yàgbẹ́ ìṣàdé ìṣàdé ìṣàdé ìṣàfọ́n. قال كان النبي صلى الله عليه وسلم يأمرنا إذا كنا سفرا أن لا ننزع خفافنا ثلاثة أيام ولا ولياليهن إلا من هم إلا من جنابة إلا من جنابة أقول لك أن أبو سوكسي أوان إلا من جنابة أقول لك أن أبو سوكسي سوري أقول لك أن أبو سوكسي أوان آية سيطان بان جنابة سنبات أوان جنابة so uh, then invariably جنابة نفاسي uh, that's postnatal blood أبي حيضة natural blood èyíkéyìí ní mẹ́tẹ̀ẹ̀ta ìjọba fẹ́ wẹ̀ yóò ní ìdíkó bọ́ sọ́ọ̀sì rẹ̀ èyí rọ́ọ̀bù sọ́ọ̀sì níbi ìwẹ̀ wàlákin kò fẹ́ pé ní àwọn báyàgbẹ́ ni sòkò nílé káwọn òbò àwọn rọ́ọ̀bù ẹni ọ̀bá olú táwọn bá tọ̀ kò nílé káwọn òbò àwọn rọ́ọ̀bù ẹni wà náà omi táwọn bá jí lójú oorun tí àwọn bá fẹ́ kírun àwọn kan rọ́ọ̀bù rẹ̀ ni. now tabanikari di hadith méjèèjì papọ̀ hadith wa náà ti tó sọ fún wa ní pé ní eh, ẹni tí tó bá tó gbé Eh, kò ní ìdíkọ́ bọ́ ẹni tó bá tó gbé kò ní ìdíkọ́ tán àlùwàlá ṣe tàbí ìṣẹ́ wáyé pé ní ẹni tí tó bá sùn ó ní ìdíkọ́ tán àlùwàlá ṣe bí bẹ́ẹ̀ kọ́ kò ní ìdíkọ́ eh, kó rọ́ọ̀bù tó nípa báyìí àwọn onímọ̀ wọ́n ní different opinions juristic opinions lórí ǹjẹ́ oorun jọ máa ń jálù àlàbí tàbí kì í já àlùwàlá at least ó pọ̀ gan ó pọ̀ àwọn ìrẹ́pẹ́ ní kì í já àlùwàlá rárá rárá tẹ̀rí wọn òun sì ni hadith wa náà ṣáka nísìn pàṣẹ náà òun já àlùwàlá absolutely tẹ̀rí wọn òun náà ní sọfúnwá nìyí ọkàtà wọn sàwọn ètò kù méjèèjì tabaníká wo wọ́ọ̀dù wọn wàláàkì mìíràn ìfìn ẹni tó bá yàgbẹ́ òun ìtumọ̀ ni pé ẹ̀gbẹ́ ń jàlùwàlá kò sí dáwọ́ sí ń bẹ bọ́ọ̀lù ń jàlùwàlá wà náà mi bẹ̀rẹ̀ àmì wípé tí èèyàn bá sùn ibùn àlùwàlá àwọn òjá pé tó ń tí àdíṣe tí à ń pín ìgbà ìmọ̀ àdíṣe anáṣẹ́ ń sọ pé ní kò já ìṣù ni wípé ẹni tó bá tó bá tó sùn tó jí tó rọ̀bọ̀ àlùwàlá so eh, kò eh, ṣe àsọ wípé ní nítorí pé àlùwàlá ẹja ni àti torí pé nítorí pé àlùwàlá ẹja ìdá pẹ̀lú sọ àbí pẹ̀lú tọ̀ ọ́ àbí torí pé oorun ni so argumenti táwọn àwọn táwọn ní pé náà kò já àlùwàlá sọ pé náà wọ èrò táwọn ní sọ̀rọ̀ sálàmù yìí níbi ìkòmí nìyẹn nítorí pé ní he may not likely know what had happened nígbà tí nígbà tó ń sùn bóyá ó ti só bóyá ó ti ó ti sónà ní tòkó tó bá tọ́ ìmọ̀ pọ̀ nìkan yóò rí ṣíṣe àtàǹtí tó ti lè tọ̀ tí akọ́kọ̀ ní ìmọ̀ tó yẹ pé yóò ti gbẹ so olùjẹ́ pẹ̀lú ẹ̀ ní ọ́fíìsì àlùwàlá eléyìí ní láìpẹ́ dáwọ́dì tó wà nínú evidence àrólà fúlà ní wípé ní eh, ìdáka sáárà kalẹ̀ sí máa rè ládẹ̀lélé bàtà lálẹ́ ìtẹ̀jájú bìyì láti rí tó máa gbìn kò tí ẹ̀rí tó máa ti ní pé à ń ṣe àti fún ní different uh, interpretation that that evidence is probable evidence not definite evidence so ìdáhùn nù àwọn tó bá yẹ pé ní àdìfà náà fi iná kò túmọ̀ sí pé àlùwalẹ̀ ọ̀hún ẹ̀jẹ̀ àlùwalẹ̀ sọ pé ọtí níbí kò sí kò sí ọ̀nà níbi eléyìí mm-hmm. ò ògbé ni and ògbé is lesser than. No. Mm-hmm àdàní oorun hmm. so a jẹ́ pé ní ọ̀gbẹ́ni ẹ̀já lò àlá oorun jẹ́ lò àlá tó ánsà táwọn lo adéṣọ́fàn kàkà fún eléyìí ni but tábà ní àyè pé nínú ẹni tí oorun ń ṣe àti pé ògbé òun méjọ ògbé ni ó ti kúrò ní máìnà ògbé very strong ògbé débi pé ní tí wọn bá tọrùn báyìí lè jábọ́ pọn báyìí so ó ti sùn dáadáa náà nù tí o bá sùn ní ọrùn níjà eh, medically i think àwọn eh, doctors wọn lè advice wa lórí fọ́dà lórí pé eléyìí so gbọ̀lẹ̀ yóò tó lùsì kọ̀ǹtró eh, láti èèyàn so eh, oríkèéríkèé èèyàn ọ̀sìn kò ń wà lára eh, nǹkan tí tí ó ṣe so lọ́jì nù àwọn kan ní pé òkè no àtàrí pàgọ́mẹ̀ntì strong méjèèjì kò já kò já nǹkan tá a sì ní pé ordinary lay tí wọn bá wo nǹkan tí ń jàlù àlá nǹkan ń jáde lára ló máa ń jàlù àlá àti ìṣòsì ẹ̀ ààwẹ̀ nǹkan ń wo ara ló ń jẹ́ ààwẹ̀ so word and opposite ni wọ́n na oorun sorun jáde lára wa ni àbí ń wọ ara àbí do we plan produce oorun ni àbí à ń inhale rẹ̀ àbá àwọn nǹkan ìsinú none of the above natural ni natural ni oorun so àwọn yìí sọ pé táwọn ẹni tó kí o wá jẹ́ pé ẹni tó bá ẹni tó bá sùn kó sàlùwà lákòókì sí oògùn àbámọ̀ pé ẹni píríncípù ọrùn ọ̀dá lùwà lá àyíbá a máa gbẹ́yàbà tó sùn kàkà ti tẹ̀lé ó ti sọ tí ó mọ̀ ọkàn sálà láti òrójámínà ṣọ́bà àti ìyàtò tó èyàn ká ní pé àwọn tó wá differentiate rẹ̀ a rí pé nínú kótóbù fíkítà mákànjọ́n sọ pé ní náwọ́mún tẹ̀kílún kọ̀sírún yankó bẹ̀rẹ̀ òdòdó náwọ́mún ثقيل طويل ينقض منه الوضوء نوم طويل نوم خفيف طويل ينقض يسحب منه الوضوء نوم قصير خفيف لا يسحب منه الوضوء رسل وليا وترى كيف كيوم أتيها نبات وجيجي خديجة ثقيل طويل ثقيل قصير خفيف طويل خفيف طويل خفيف يستحب منه ايوه so gbogbo náà tó ń tó fara ní wípé ní kò sí ẹ̀rí eh, tó báàkẹ̀ wípé ẹ̀rí òun ń jàlù àlá àní tàbá tó wá wọ ordinary lay nǹkan tó mọ ń jàlù àlá kò yẹ kó wọn sí ní níbẹ̀ tó fa argument wọn ni tó ní sáàsán náà ni wípé ẹni tó bá sùn ó dáa kó kó tún àlùwàlá rẹ̀ ṣe pàápàá jùlọ tí ò bá àṣọ pé ìjọ ń sàbọ̀n òṣó àwọn oríṣiríṣi nǹkan náà sọ̀rọ̀ ẹ̀ pé náà tó bá sùn tó fẹ́ tó dùbúlẹ̀ àlùwàlá rẹ̀ jẹ́ àbọ̀tá kó ó jókòó ló fi sùn tó fẹ́ yìí ti gànà tí ó tẹ́yìn rẹ̀ òye àlùwàlá rẹ̀ jẹ́ gbogbo ẹ̀ sọ́mbì náà ni wípé ẹni tí tó bá sùn náà. Eh, tó bá sùn tó jí tó ó da kó má lọ́la ṣe tí ò bá lọ́la rẹ̀ ṣe eh, rẹ̀ bá a lè fi. الله تعالى عنها قالت جاءت فاطمة بنت أبي حبيش إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني امرأة أستحاب فلا أطهر أفعله الصلاة قال لا إنما ذلك عرق وليس بحيض فإذا أقبلت حيضتك فدعي عنك الصلاة فدعي صلاة وفي رواية فدعي عنك الصلاة فإذا أدبرت فاغسلي عنك الدم ثم صلي متفق عليه yàrá wa aisha lọ gba àbí sí wa ní ìwà tí mo ń sọ yàrá wa aisha fàkíyà ni onímọ̀ ni tí ó kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbí ní kéwì include àwọn ọkùnrin wọn sọ wípé ní já àti Fatima Fatima yìí bàbá rẹ̀ ní Abu Hubaysh Fatima tó bí ń tàbí Hubaysh ó tún ní sísà kan náà Fatima gbogbo àwọn ọmọ bàbá òun obìnrin tí tó bí gbogbo wọn ní símílà issue so òun wá sọ́dọ̀ ọ̀nà sọ̀rọ̀ sọ́lá sọ pé ní ya Rasulullah òun òun jẹ́ arábìnrin kan sọ pé ní òun mọ ostahab òun mọ ń ẹ̀jẹ̀ máa ń wá lára òun continuously falafuhu ẹ̀jẹ̀ yìí stop kìí dúró abáadáwò sọlá ǹjẹ́ òun ló torí ẹ̀kọ́ mákìrún wọn bí kòtò ọlọ́run fi kárí ara tó nù ọlọ́run kárí ara ìrún mọ́ òun láyé nù faqala nàbí sallallahu alaihi wasallam láà rárá o kò rí bẹ́ẹ̀ o àwọn kírun o ìtọ́ka ṣe ni pé ní ìnáma zálíkà harikun ní tí ń ṣẹlẹ̀ sí ọ̀hún gbígbà tí kásán ara tó bá ní problem ó ń líìkì nù nígbà tí páìpù epo bá ń jò àbí àgbà epo tí ń jò tí ń líìkì nù fà tí ò fi stọ́ọ̀pù so wàlẹ́ ìsàbí haid tó eléyìí ṣe haid bọ̀ tọba tó wá rí fáyè zẹ́ akọ́bà láti haid tuntun tó tó bá dàsí kò tí haid rẹ̀ bá wá padà yìí sọ̀la fìrún lẹ́ngbọ̀n wáyé zẹ́ adìbàrà tí. tó bá tá a di wípé ní àyùbọ̀ ń lọ ẹ̀hẹ́ tó fàákìlì àǹkì dàm wàsọ̀lì wẹ̀ kọ́sìmọ̀kìrùn ile Bukhari súnmọ́ tàwọ́gbà yìí lè kú lé sọ̀láàtìn wàṣára Muslim ilẹ̀ anáwó àdáfàá àmdàn. في حديث في تنوينه حديث مستحب سنان سو أقرأها سريعا حتى نستفيد منها so hadith yìí àwọn afa ngbà àtàkùn wà ní sábẹ́sì kejì wọ́n tàfẹ́ lọ sí eh, kínfà eh, national hospital nínú àwọn hadith abstract ni òun ni ó ṣe pẹ̀lú àwọn onímọ̀ ìṣègùn òyìnbó àtàwọn eh, muslim scholars because there are some divergences láàrin méjèèjì tí àwọn fàṣẹ ó pè ní mm, haiba àbí sehaba ó dàpọ̀ àwọn doctors. wọn àwọn wọn ní different opinion ní lórí rẹ̀ so nàkàrà kọ́lá نفس السوريين ليس بحيض فإن الحيض يخرج من قار رحم المرأة so that definition حيض lọ́dọ̀ títí wa حيض ni ẹ̀jẹ̀ tó ń jáde láti wọ́npù obìnrin فهو إخبار باختلاف المخرجين so uh, ibi tí ìṣèhábà ti ń jáde pẹ̀lú àdífi ó yàtọ̀ sí ibi tí ayọ́bà ti ń jáde wàhùn àrọ́dún lè kọ́ ha láàpọ̀ so eléyìí ní sọ̀rọ̀ sábà ń kọ́ lẹ́kọ̀ọ́ sọ́fẹ́ níwọ̀n ní mara ìpinnu àwọn mara yàtọ̀ ń bẹ láàrin ayọ́bà àti ìṣèhábà in tó fi fatara mi ti bẹ́ẹ̀ ni pé ní àná ẹ̀ǹkà padà sí àná tọ́hárà tàlà ayọ́bì látọ̀ ń rọ́pò tí ẹ̀yẹ́ bá ti ń lọ continuously tí ò dá ẹgbẹ́ pé ní èèyàn sì mara náà nù fàkánà pé kọjá alìmọ́ sí àná làháyọ̀ láti sọ̀lẹ̀ òṣùwà ọmọ àìpé ní ẹni tó ń ṣe háyọ̀ ọkùnrin kírun fàrọ̀ náà sànà záre kà mọ̀ fẹ́rẹ́ nù bí ìjàrá yà ní dàm wà rò pé gbogbo ẹni tó bá ti ń rẹ́jẹ̀ náà ni kò ní ṣe fa àbáàna láhà ní sọ̀lá sọ̀lá ànáwó lẹ́yìn sábì háyọ̀ wà á nà ha pàhírà tó ń ẹ̀zámù ha sọ̀lá lásìkò tí bá ti sọ̀rọ̀ kọ́ ayébọ̀ tó máa kírun fàyè dá ákùrẹ́ láti háyè lọ́tù tí a bá ti di pé ayé bàbá wa dé o yìí ni pé ní ìgbà táyé tó bá bẹ̀rẹ̀ tó kó má kírun mọ́ ìyàtọ̀ bá márùn náà yà ayé bá ní sọ́la tẹ̀rí ìfẹ́ tó bá ń sáyé bọ́kọ̀ ní kírun lára ẹ̀rẹ̀ yìí tó ẹ̀wọ̀ sí ni wọ́n tàrí mọ̀dálẹ́ kan àlẹ́ àwọn fàtàrí sọ́la tó wà wà nìyí mà wáyé ìdá adébàrá tí nǹkan tà tó bá di pé ní ẹ̀jẹ̀bá wa dá láti àǹtí àdáyé sọ́la tó kó máa gbà àwẹ̀ kù الحديث دليل على وقوع الاستحاضة الحديث اللي نتون establish الاستحاضة هو abnormal وعلى أنها وعلى أن لها حكما يخالف حكم الحيض ده رواياته وقد بيانه صلى الله عليه وسلم أكمل بيان فإنه أفتاها بأنها لا تدعو الصلاة بعد ذلك الدم فبأنها تنتظر وقت إقبال حيضتها

tí wọn bá padà sọ kéèsì bóòlù ìmọ̀fẹ́jàdá ìzàkìrò ní alámúlétí. والحاصل أنه قد ذكر الأمر أن في الحديث الصحيح غسل الدم والابتسال وإنما بعد الرواية اقتصر على أحد الأمرين والآخر ثم أمرها صلى الله عليه وسلم نعم وإنما بقي كلام في معرفتها للنعم توقو بون يوسم ويقي ìtumọ̀ ní alámúlétí náà ni bóòlù ìtumọ̀ wípé ní ẹ̀jẹun ó ti dá مع استمرار الدم من يكون حيضا في ده فيكون الامري كده لماذا يكون فانه قد اعلم الشارع علم الصحابة بأحكام لقباء حيضة وإدبار فدل على أنها آه، تميز ذلك بعلامة علامة يسمون سنن حديث مين آه، نواصل أولا للعلماء في ذلك قولان ọ̀nà méjì làwọn àfáàgbà náà padà sọ ẹ pé ní anna ha tumayu zalika birojo ila adati ha so yóò consider uh, practice rẹ̀ kí ni nọ́ọ̀mù kí ni culture rẹ̀ kí ni eh, kí ni máa ń ṣe bó ni ṣe máa ń bó ni ṣe máa ń ṣe. àìkìbáàlì ha wujud dam fi awal ayyami al-ada tòǹtà pé ní ìpàdé ni pé tó bá ti mà lápèjúwe tó máa ń pè ó within this period bóyá uh, every fourth week oṣù ni or every second week oṣù ni or every third week oṣù ni so kí o ti mọ̀ ẹ̀jẹ̀ tí bá ń rí nígbà wọn so lórí pátìsì rẹ̀ wọ́n lè pe ní ayọ́bọ̀ ni so wà ìdìbò àrùwá ìǹtọ́bá mi àyàmìlà àdá àyàmìlà àdá so ẹ ó sì ṣèmọ̀ wípé ní bóyá píríọ̀dù rẹ̀ five days ni seven days ni so ẹ̀tọ́ tó bá ti bẹ̀rẹ̀ ní ìjọba yìí within the maximum of uh, seven days yóò ti parí ẹ̀kọ́ bí ó ṣe àdúmọ̀ ara ẹ̀ nìkan yóò kó presumption ní lẹ́yìn nísìn so yóò yóò dàgbẹ́ pẹ̀lú àádá rẹ̀ so wàrà dà rọ́bì ilà yàmi là àádá sí hadith Fatima ìbáṣọ ìwàyà sí nu hadith Fatima náà ìwáyà rẹ̀ pọ̀ gan wọ́n ní pé dàí àtúwàláta kọ́dúrà àyàmi lẹ́tì kóńtì tẹ̀sílẹ̀ náà sí yẹ the numbers of days náà ní ti eyebrow náà ní kọ́fì kọ́fì máa ṣe kọ́fì hàn lẹ́yìn. وسياتي ببعض الحيض تحقيق ولا كلام ذلك اذا àkọ́kọ́ tí ìfúnmọ̀ ni pé even gbẹ̀dẹ́ ti ń kọ̀ntínú pẹ̀lú kódà ọ̀tí yóò kàn yóò lo àádá rẹ̀ kí ni kí ni normal practice rẹ̀ tó ó ti mọ normal practice rẹ̀ normal sì ni wọ́n lò. àwọn ẹlẹ́kìtì ni wípé nílò wípé kò í ṣe àádá ni ó àládà ni ó dam yìí ni pé ni nítọ̀ ẹ̀jẹun. كني نيتو إدل كما سيأتي في حديث عنك رضي الله تعالى أن في صفة فاطمة بنت أبي حبيب هذه بلفظ أن الدم الحيض إنه حديث المية الذي ذكرت أمس أن صلى الله عليه وسلم فاطمة بسم فاطمة في دم الحيض أسود يعرف في أجي حيض وأم ذاك ثم أمم ذاك في يوم في الليل في ذاك ونوم في ذاك أسود يعرف فإذا كان ذلك فأمسك عنك فأمسكي عن الصلاة لكن يوجه لو باري يقول وإذا كان الآخر فتوضي وصلي أكتب بات ذلك ثم كما يقول yóò ní ti then ara kí n ló fún wa láàrin àwọn fókọ̀há àtàwọn àwọn fókọ̀há àtàwọn mẹ́díkù ẹ̀dọ̀fún sí ṣé yàtọ̀ bẹ láàrin kọ́lọ́ ẹ̀dẹ̀ láti lè sá ní menstruation yìí. ní ọkọlá àgbẹ̀wò ẹ̀ṣẹ̀ ọkọlá àgbẹ̀wò dákẹ̀rẹ̀ tó màná tó wá ara lẹ́bi kọ́lá ìṣẹ̀sọ́lá dákẹ̀rẹ̀ màná tó wá ara and afterwards on qualify ready so dákẹ̀rẹ̀ is that a kọ́lá after doing your so. Uh, tí ìbá ti tẹ̀já pé ordinary rice ni kò sí sí ìṣe yìí àìbọ̀nì wọ̀yá ti ìbádùn hayat ìṣàn ọ̀tà àyà fàyàfóònù ìtìbádùn hayat ìtìbádùn sífà wà ìdìbárò ìdìbárò ha àtọ́fẹ́ ni tó bá ti ń rí dark red sani kọ̀ọ̀kan sọ́nà wí aswadu ìrọ̀rọ̀ fún tó bá ti rí rí fẹ́rẹ́ báyìí ó bẹ̀rẹ̀ hayat wà ní tí ó báyìí tún rí máa wà àtọ́fẹ́ ni hayat ọ̀parí nù. وياتي ايضا الامر برد العرب النساء ويستحقق ان شاء الله تعالى في يمين وياتي بيان اختلاف العلماء وان كلا ذهب الى القول بالعمل بعلامه من العلامات سو اليوم هذا في المجني لا لو نسمي يعني كل له كومباين ميلي تفاصيل كل عاده كل آه، كل صفه pàápàá فاجي tó سو láìpẹ́ يكون bìnrin بما يكون mẹ fẹ́ pé يكون máa áádà ẹ̀ mẹ fẹ́ pé ní kò olùkọ̀nsídà ìrètò lẹ́yìn ẹ̀láàdà lẹ́yìn nature ẹ̀jẹ̀ olùkọ̀nsídà contemporary rẹ̀ contemporary àwọn aṣáájú àwọn àlejò bracket kan so nínú ẹ̀bẹ̀ nínú family so what somebody does likely to connect with ẹ̀yìn náà ṣe ọ̀kan nínú àmẹ́tẹ̀ẹ̀ta yìí yóò lè yóò lè ṣe níbẹ̀. now kí ló fà á ń sọ̀rọ̀ nǹkan tí ń jálù àlá ibn hajar wa mú hadithu mustahaba wa kí ló kan mustahaba nínú nínú rẹ̀ tó kan ní pé ní min ahkam bab al-istihada wal hayd wa sayyidu wa hunaka hadhihi ziyada ni pé istihada nínú jumla ẹ̀gbin ni kì í ṣe haybọ̀ ìṣàbọ̀ fún ara rẹ̀ ẹ̀gbin ni kì í ṣe haybọ̀ gbélé pé ní istihada kò necessitate gosulu kò sí náà tẹ̀lé gosulu ti ha lọ àní gosulu ha yọgbọ́n ẹ̀ńtẹ́jẹ̀ bá ha yọgbọ́n pàdé yóò wẹ̀ tí mùsàhábà tó ní abnormal ẹ̀jẹ̀ sọ pé ní yóò consider either nature of ẹ̀jẹ̀ àbí àádá rẹ̀ so àtọ́gbọ́ tó ti bẹ̀rẹ̀ ní fourth day ó ti parí ní fifth or sixth day tó bá parí iron ti dè yóò wẹ̀ so long long long, lọ ń lọ èrè bí n continue pẹ̀lú ẹ̀ but ẹ jẹ ní ordinary sábà consider ẹ̀rẹ́ àgbà tàbí pé kákan ká bóyá ó likely kákan mi combine gbogbo ẹ̀ because ó likely pé pé ádà rẹ̀ bóyá five days ni but the same ẹ̀jẹ̀ tó ń within that five days ó fi continue ìjọ kẹ̀yẹ̀ tàbí ìjọ kẹ̀yẹ̀ so asọ́dún yóò ń rọ́fù láti náà báyìí àti pé nature ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yóò take preference over the the ádà in that case. okay sáà kọ́ pósìtì bá ní ìgbẹ́ ẹgbẹ́ méje ló fi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀gbà tó dẹjọ́ karùn-ún kárí pé ní ẹ̀jẹun kò rí dark red mọ́ tòótọ́ rí ní ìsinmi ordinary red ìdúwí tó inú ìṣú yóò kọ́ńtínú ọjọ́ méjì nàbí mẹ́rin pé no ẹ̀rẹ́ ti high dot dànù tó bá yẹ pé nature ẹ̀jẹun pé kó kọ́ńtínú nature blood pé wà mọ́ effective ju àádà lọ lọ́nà wọ́n dá sí ẹ̀rọ. náà ọ̀dọ́ yìí sọ pé ní ọ̀nà mẹ́ta ni bí àkókò kọ́ńtínú uh, contemporary rẹ̀ àti kó consider nature àti kó consider nature ẹ̀jẹ̀ kó consider àádá rẹ̀ àládá rẹ̀ àládá rẹ̀ ni pé ó kì í five days seven days máa fi ń ṣe lápèjúwe eh, seven eh, days máa fi ṣe ẹ pé pé from day one to day seven máa fi ń ṣe àládá wọn jẹ́ pé ní ẹ sọ pé mùsàhádọ́ every month láti di àsìkò àsìkò just continue kájọ méjì ọ̀sẹ̀ ìdáyẹ̀dẹ̀ lẹ́yìn lẹ́yìn méjì ìyẹn kọ́ máa wẹ̀ kọ́ máa sí ìrùn àládà nù. ní nature ẹ̀jẹ̀ ni pé nature ẹ̀jẹ̀ wọn so nígbà tí àsìkò tó yẹ kó máa rí orí nature ẹ̀jẹ̀ ó sì rí asúwádùn yọ ọ̀rọ̀ planet màtàlá láwí. náà ọjọ́ méjì ló máa fi ń ṣe wá ìdíjọ́ karùn-ún asúwádùn yọ ọ̀rọ̀ kò sí lẹ̀ mọ́ ó ti di ordinary red blood red blood yàtọ̀ pé no continue títí rí péjọ méje ni yàtọ̀ pé no stop high body da tàbí tòun la fẹ́ pé ní eh, it's good to really combine láàrin méjèèjì especially nature and nature of the blood àti àti ada but nature of blood wà akọ́wà ọ̀tún likely kí ada rẹ̀ náà change ìjẹ́pẹ́tẹ̀ tẹ́lẹ̀ eh, beginning month month ó lè change kó di àárín ó lè change kó di parí tó bá ti lè máta nẹ́tọ̀ aṣọ́dún yọ̀ọ̀rọ̀ kù tó yọ̀ọ̀n ìdá aládàá tí ìdàbí kò sí ju òṣèlú mọ̀ṣúlá. àdéhùn ẹlẹ́kẹta. ọ̀pọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ mo ti sọ ayé mi ìgbésẹ̀ tí ìgbà ìgbésẹ̀ tó bá tàwọn kọ́kà sí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó náà bàdà àbẹ̀lá ó kírun ìgbésẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ta ọjọ́ méjì àbíjọ́ kẹta àbíjọ́ mẹ́ta ó tó rí mi tó bá yá pé ló rọ́pò náà wọ́n ní ọ̀rọ̀ bí mi pé ìsìnláàpù tó ti wà sí bàlágà kọ̀mísán èdè òfin tó lè lò. sọfọ yá pé ọ̀rọ̀ yá pé wọn Ali bin Abi Talib radiyallahu ta'ala anhu qala ay Ali binta Abi Talib radiyallahu ta'ala anhu. قال كنت رجلا مذاء فأمرت المقداد أن يسأل النبي صلى الله عليه وسلم فسأله فقال فيه الوضوء متفق عليه سؤال رضي الله تعالى عنه في ظلام آه، فوني آه، قوة تاس آه، extra قوة ومعوني ọmọ wọn release ọmọ wọn release charge so sọ̀fẹ́ rìwáyà míì wípé lè mọ́ọ́dé àlè rọ̀jọ́ lọ́tàlá ni wọ́n ní ọkọ̀ Fatima ìyàlàbà eh, Fatima rọ̀jọ́ lọ́tàlá ni so eh, kò lè lọ lè bá àlẹ́bí direct wá rán àlùmẹ̀kídàdì sani kó lọ bí wọ́n ṣe ọlọ́run àlẹ́bí ọ̀sán wọ̀ ẹ̀fẹ́ ní sí àlùmọ̀gbò ìran tí ìyẹn bá ti ń lè sáà ẹ̀dá ní ọ̀fìn mi àlùwàlà rẹ̀ ti já yóò lọ ṣe àlùwàlà mi ni ìrọ̀lẹ́ ní a ti sọ lakini tunaona tatalega risala on alhamdulillah kipi eh, definition nawaqid alwudu katun jalwala on alkharij almu'tad من المخارج المعتاد على سبيل الصحة والإفساد anything tó bá ń jáde lára from normal channel tó yẹ kó from normal kí èsì pé ní àárẹ̀ ló mú jáde yẹ kó jáde naturally ń jáde ọ̀la so àdàtọ̀ yìí pé uh, then this, this Maliki opinion so on ló fẹ́ wà more accurate ju àwọn màláì tó kù lọ àwọn sì ní ọ̀pọ̀lọpọ̀ títù sí ní Saudi ni wọ́n ń lò tàbí ní kéèkì aláàárẹ̀ òkèlè ọ̀rẹ́ màá ní pínlẹ̀ àlọ́ táwọn àfúnná ní pé ní kí eh, èèyàn ìdá ọ̀pá àbóbìnrin kò discharge nǹkan tó discharge wọn gbọdọ̀ jẹ́ natural ìpèsè àwọn ìpèsè àwọn discharge so èèyàn máa ń discharge ikùn èèyàn máa ń discharge omi lójú ẹ máa sunkún ẹ máa ń discharge ẹ̀jẹ̀ létí gẹ́gẹ́ ni ẹ discharge ẹ̀jẹ̀ tó wọ́n di ẹ máa ń discharge ìtọ̀ ìgbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so wọ́n rẹ pé ní alikáríju òtún láti ṣe mọ̀tàd natural minastabil mọ̀tàd kó jẹ́ through normal channel ok normal channel ni ó yọ ìkun ojú omi ojú omi ìjọba ni ó yọ kó makarajú ohun tí ń private type ẹ̀yìn síta ọkùnrin àbí obìnrin so kìí bá sọ nìkan nítorí bá tún jáde náà tó bá jáde even from that the same channel láti yíta tí ń gbá yàgbà ìgbà tí ń gbà tọ̀ ní tó bá jáde níbẹ̀ tó gbọ́dọ̀ jẹ́ alásàbẹ̀rẹ̀ pé àtọ̀lẹ̀ tẹ̀lẹ́pẹ́ pé nọ́mà normal kìí pé ó rẹ̀ nọ́mà ni pé ó rẹ̀ application and education wọn ni pé àwọn afámọ́tò pé tí kòkòrò bá jáde lójú ara èèyàn kòkòrò kìí ṣètò kìí like ìdín like whatever tó bá jáde ṣé ilé yìí ń tó jáde aláàbò tó jáde so lori lori ilé yìí definition àti ìyẹn kò jáde wàlá pẹpẹ bó ń dùn ó jáde láti normal channel but kì í ṣe mọ̀táàdì ordinary lè kó ìgbìyànjú jáde lára lójú ara èèyàn tó bá ilé jáde ayé kó ti di ààrẹ nù yóò lọ kàn fọ́ọ̀tì àwọn eh, rahman kò ok ok ọ̀tàlù aláàrẹ yóò mọ̀sálà yóò mọ̀ sí wọn. ok eh, ok ìtọ̀ ìtọ̀ wá jáde ìtọ̀ jáde láti mú pápẹ́jú rẹ̀ ráfà mẹ́jọ ìbílẹ̀ tẹ́ ní part of the body sálù aláìjá ìwé ìdùnnà sáà kẹta máa ń jáde máa ń jáde wà láàyè but ó jáde from not normal channel tó yẹ kó jáde pẹ̀lú sálù aláìjá ìbílẹ̀ àládá lè kà wọ́n tá máa tí wọ́n ń pè tí wọ́n pàṣẹ wọ́n bá ti tí wọ́n fà ìjà láti ìṣẹ̀lẹ̀ hmm? ń pè so ayé ní ìsìn ẹ̀ pẹ̀lú ara wọn ìlú kọ́ sí pẹ̀lú kó ti jáde kọ́ lọ sí pẹ̀lú. إذا استقام فعل ثم خرج بول يجعل ولا ولما pass from where eh, uh, from abdomen from anywhere lórí definition yìí ìjàlọ even though nǹkan ẹ̀kọ́ jáde bò tó jáde tó ẹ̀kọ́ gbà jáde pé tí o ti jáde tó ẹ̀kọ́ gbà jáde o kò sí fóònù normal kò sí márùn wọ́n ìmọ̀ ṣàkóso tó jẹ́ olùkọ́ ìpín. so ìrìnà eh, ṣẹlẹ̀ ni pé gbogbo tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ńtàn yóò máa yóò máa kírun tó bá ṣàlùwàlá ìrẹsì kí náà àlùwàlá rẹ̀ yá even though alárẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí ìparí ò so o lè kírun láì ní àlùwàlá but under normal circumstances ló lè ṣe nù so ẹni gbogbo ni pé anything tí tí ẹ bá lè ṣáàjì ordinarily tẹ́lẹ̀ because ordinary ni so normal fún ọkùnrin tí from that eh, extra power ó wọn lè charge. rẹ̀ ẹgbẹ́ tó ní yóò máa ṣe àlùwàlá so ìwé eléyìí kò likely kò likely kò fi àlùwàlá kan sí ìrun wákàtí márùn lójúmọ́ kò fi àlùwàlá kan sí ìrun wákàtí márùn lójúmọ́ sọ̀rọ̀ yóò máa wípé ní ẹni tọ́lọ́ba wa sàánú tó ń fi àlùwàlá kan sí wákàtí wọn lójúmọ́ wípé ní ọlọ́run kẹrin kó wà ní àlàáfíà mọ́mú máa rí kọ́ ọmọdé máa tàwa àṣà a máa kí òun jẹ́ méjì mẹ́ta عند المالكية النوم اللي كان وبالتالي هذا هو وارد في أغلب نوم Kìlìkárì àgbẹ̀ yẹn kìlìkárì pé láyà náà mú وإن كان لسانه ابن قال في كذب كتب له ويتوضأ من بعد الوضوء على الوضوء نور على النور ìtọ́kọ́mà ni wípé ìdá tàwábà àti sọ̀bá àlùbọ́lá tó tó kí òun tó fi kí àlùbá àwọn tó gbé nílẹ̀ tí wọ́n fi kí ìṣáì. ẹ̀mí ẹ̀mà ni záálé kápákọ̀ gbá yóò kí ìmọ̀ yẹn sáà ní ìmọ̀ ọlọ́run tó máa fún ọ̀dọ́ ẹ̀ ni báwọn ti fún ní igbó náà ní ìmọ̀ lọ́la. àlàáfíà ni ẹ̀mọ̀ yàrá táwọn àlejò tó kàn fún náà ní pé wọ́n lè yọ̀ọ́ yẹ̀. زي لكن اليوم هيدا وقول لي هو مش بقى انه وين جاي عندك مين ده وين جاي كان بان جاي انت كمان تقول لي والله طيب كيف الجنائي ما انه اني اني ما لا ولا خلق ما سرهم ثم سبيل يحتره وعن عائشة رضي الله تعالى عنها نصر جل وعائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قبل بعض نسائه ثم خرج إلى الصلاة ولم يتوضأ أخرجه أحمد وضعفه البخاري من بخاري بعض أحمد أحمد أحمد mọ́ bùkárí ìdáhìn bùkárí tó lẹ́yìn àhàmà ni. tó àdìsọ eléyìí náà ah, ahmad wúrà wà rẹ sínú mọ́sánádì rẹ sọ́nà àbídà owó títírí mi bíọ́tù máa jẹ́ àwọn àwà rẹ̀ tó tán kan pé ìyá ńlá wa aisha rẹ̀ dán lọ́sàn-án lọ́wọ́ àníhà ni pé òun ṣe ọlọ́run البخاري من تلاميذ الإمام محمد تلاميذ ما عمل البخاري؟ خذ العتق قبل لا لا لا البخاري وقلت هو ده يمكن يباعد قلب الوسادي ايوه هذا هذا ماشي ماشي كده pé nǹkan ń ṣe ọlọ́run kí láti lọ́kọ́ máa bá a ah, tó bá ń lọ tó bá bá jáde nílé a máa kíìsì àwọn ìyàwó rẹ̀ ètò ìgbìyànjú àgbè fún oríṣi sọ̀rọ̀ ọ̀la tó máa sára jáde làkọ́lá ìbẹ̀rẹ̀ wí fún wa ní pé kí ọkọ kọ́kíìsì ìyàwó ẹ̀ kò já àlàyé ọ̀nlẹ́ẹ̀sì tí nǹkan tí ó nǹkan tí ó bá imply àlàyé tó bá jáde ṣe náà ìlú ìlú ọ̀nà ẹ̀rọ jábọ̀ ordinarily tí ó kàn sí ti ìyàwó ẹ̀ ìlú nǹkan tí ó báṣára báṣára yẹn ni pé kí àfi ara wọn pàtàkì ara wọn kọjá àlùwàlà tó àdínkù eléyìí wàhán àbí òrẹ́rẹ́ta rọ́bẹ̀ ok eh, imam ahmed ọ̀rọ̀ eh, wa rẹ̀ edo buhari ó bọ̀ afárá bọ̀ àdínkù mi ó fà á rẹ̀ tàbí ọ̀nà bóyá bóyá wọn alẹ́ kó dáa fàáyé kò ní dáa kọ̀ ẹ̀ eh, yóò ó tó àhà pé ọkọ̀ lè kéèsì ìyàwó ìyàwó náà lè kéèsì ọkọ̀ rẹ̀ sí àlùwàlà kò ní í já bóyá yóò padà tó ń da padà nínú Ramadan kéèsì wà nù Ramadan náà èèyàn méjì ni wọ́n sọ náà ní sọ̀rọ̀ sọ́lá mi pé ìjẹ́ ẹni tí ń gbà wẹ̀ tó lè kíìsì ọkọ rẹ̀ àtọkọ rẹ̀ lè kíìsì àbíkọ lè kíìsì rẹ̀ ẹni àkọ́kọ́ àti sọ̀rọ̀ sọ́lá mi pé ní kò sí láì kó kíìsì rẹ̀ ẹni kejì náà tó ń là kó kíìsì rẹ̀ lẹ́yìn assessment wọ́n rí pé ẹni tẹ́lẹ̀ ti ní pé ó lè kíìsì àgbàlagbà ni. So, uh, he may not likely be charged easily. Uh, but any case, you're not taking Nìpẹ́lá tó ń láìpẹ́ ìṣọ̀lá ọ̀la. So eléyìí lára àwọn próòpù tí wọ́n sọ pé ní fásúwá àti ìṣẹ̀lẹ̀ àtàmù mọ̀nzérì mọ̀nzérì due to uh, different concentration either nature or tó ń béèrè béèrè àbí uh, environmental factor. àbí weather uh, climate factor oríṣiríṣi factor ló lè lọ́mọkọ حديث إليك في هذا الباب وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وجد أحدكم في بطنه شيئا فأشكل عليه أخرج منه شيء أم لا فلا يخرجن من المسجد حتى يسمع صوتا أو يجد ريحا أخرجه مسلم محمد بن فهو في وإن شاء الله نتمنى واو àwọn èèyàn wọn jáde ní mọ́sálásí ìṣòro kìnìkan kìnìkan wọn ti jáde kìnìkan kìnìkan wọn ti jáde kìnìkan kìnìkan wọn ti jáde so anything tàbá ti wọn ti jáde tàbá ti wọn ti jáde ẹlẹ́yà ni pé no àtàǹtì ẹ lè máa fíìlì. Eh, kí ló máa dàrú assessment nínú nínú èèyàn pé wàá ṣàlàyé yóò wá yóò di sọ̀rọ̀ sí àkéwì ní ṣé ń fa yìí tó àfárájà mi ní òṣè ìhùn àmúlà máa rọ̀ ká ǹjẹ́ nǹkan kan jáde àbí òfin jáde alábìyẹn pé fàlà yàtọ̀ dánilà kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ jáde mẹ́tàlásí hata yẹtùmọ̀ àtàwọn sáńtà òun ìlànà tó nǹkan méjì tó lè yá ni pé wípé àyàrá ti dá sóró ìjó dídà tó gbọ́ òórùn so àwọn mìíràn dápẹ́ ní dábàá tó kò ní rùn ká kọ́nfẹ́rẹ́nsì tó ìyóhun àti ìyá àyè kò sí ṣù tó wà lọ kọ́nfẹ́rẹ́nsì. ṣé o tẹ́wọ́ àwọn kọ́nfẹ́rẹ́nsì ní ìṣù ń jẹ́ kí ìgbóhùn ètò òṣìṣẹ́ nù ètò òṣìṣẹ́ tó bá jẹ́ ẹ̀yìn gbọ́n so either ẹ dín ẹ̀yẹ ti máa accountant àwọn ok àkọ́kọ́ ni ẹ̀yẹ ti máa accountant àwọn àwọn ọ̀rẹ́ pé ní tá a bá tó kódà yóò bẹ̀rẹ̀ fọ́ táìtì. مثل إبراهيم so how to know so how read recognition meaning وعن طلق بن علي رضي الله عنه قال قال رجل مسست ذكري أو قال الرجل يمس ذكره في الصلاة فعليه الوضوء فقال النبي صلى الله عليه وسلم لا إنما هو بضعة منك أخرجه الخمسة وصحاوي بن حبان وقال ابن المديني هو أحسن من حديث بصرى من قال المجهل بن المديني يكتب على بون كتي بخاري وسنة يسي بصرى يسي حديث إليه نيوكي قال رجل أراكوني كان sọba ìbọn ń ṣe ọlọ́pàá àṣà ìpè ní mahasu zakari kí ni wọ́n mẹ̀jẹ̀ lásìkò tí ń kírun lọ́wọ́ ni pé ọwọ́ ojú ara òun àbí ìwáyà tó pé ní àbí àrọ́júlù yàmá sùn dákàrà ó fi sọ́la bíyàn bá tọ́sí ojú ara rẹ̀ ọkùnrin tó tọ́sí private party rẹ̀ nínú ọ̀run àlẹ́ ìlòdó ìjálù ara rẹ̀ jẹ́bi. فقال النبي صلى الله عليه وسلم ان شاء الله ان يقول لا الله على رجع تريكني انما هو البعث من كان كنت حاطط لبوجهي fẹ́rẹ̀ àgbà kí wọ́n fọwọ́ kan orí àwọn fọwọ́ bọ́ ojú àwọn fọwọ́ kan ara tó gẹ́gẹ́ bá lọ́wọ́ aláwọ̀ tó já bẹ́ẹ̀ náà ni ìwàlẹ̀ náà tó tó já. àdéhùn yìí afájáwò alhamsa ní ti gbogbo àwọn márùn lọ́gbà wa àyàfi Bukhari Muslim àtàwọn ẹ̀rọ tó kù wọ́n gba àdéhùn tí táwọn sọ̀rọ̀ rẹ̀ wọ́n gbà wa. Ibn Hibban náà wọ́n náà gbà wa wàtò hákàwó kódà Ali bin Madini ọ̀kan lára àwọn àgbà fáaládé ìpínlẹ̀ àlè ìmọ̀lẹ́ ní wọ́n ní pé àdéhù ti fọ́ọ̀kì yìí ó dáa púpọ̀ kódà ó dáa ju àdéhù bó sọ̀rọ̀ lọ àdéhù bó sọ̀rọ̀ pé màálíkò ó dáa kọ̀ ẹ̀ ní ní ìsìn. ọ̀dẹ̀lẹ́ lòó ń táwọn àdéhù tó náà ní pé láti sọ̀n ìmídébì lẹ́yìn rẹ̀ náà ní àdéhù bó sọ̀rọ̀ àkàkàlẹ̀ yìí nìkan wàn bó sọ̀rọ̀ bíntu sọ̀fwàn arábìnrin bó sọ̀rọ̀ yìí arábìnrin bàbá ẹni sọ̀kúnwáìn rọ́bì ọlọ́wọ́ tẹ̀ àlẹ́ àná àná rasúlọ́ lọ́pọ̀lọ́ àṣàlà ńkọ́ ẹ̀ wọ́n sọ wáyé pé òun ṣe ọlọ́pàá yìí pé ní man man sàlẹ́kẹ̀rọ̀ hù fẹ́ẹ́lì ẹ̀tọ́wọ́ bọ̀ ẹnikẹ́ni ẹnikẹ́ni nù yín tó bá ilé fọwọ́ kan ojú ara rẹ̀ bẹ́ẹ̀ ti lè sàlù aláwò àkàràjẹ̀ wò alhamsa àwọn alhamsa náà wọn wá àwọn alhamsa náà yìí náà wá fasaha wo tirmidhi tirmidhi ni kadi sulatan lẹni ibn hibban taikana rafitabani taikana hadi sulatan lẹni kódà imam bukhari rahimahullah ni pé huwa asahu fi hada albab lẹni eh, ló dáa ju ní báàbù yìí alibul madini sọ pé àdéhùn ìtàkọ́kọ́ nafsan ìpè ọ̀rọ̀ dáa so eléyìí ni ó fa argument láàrin àwọn àfa ìparí àwọn authority inú màdísì ìkan ẹni pé àdísù falco fún ló dájú wà á lè ní èdè màdíní bukhari wá pé ní àdísù ẹ̀bùsọ̀rọ̀ nítorí òun ló dájú tó owó lára fẹ́ mú nínú méjèèjì. àkọ́kọ́ ni pé òun náà láàrin ní dáná dẹ̀dẹ̀ láàrin a ní ẹ̀rí méjì nípa pé ní na understanding náà ló yẹ wa wọ́n look like. Uh, contradiction evidence ọ̀tún kò sí contradiction níbẹ̀ How wo asulu asulu ìwọ ló support eh, original rule ìwàlẹ̀ pàdé pé ní nǹkí ń bàlùwà lájẹ́ ònìkan tó bá jáde but now nearly touching nǹkan ò jáde pẹ̀lú pé eh, eh, èyí tí tí táwọn sọ fún ìrìnlẹ̀ jù òun ni àdéhùn fálùkù because ó wà mọ́ explanatory ju àdéhùn bó sùn lọ torí pé àkọ́kọ́ náà wọ́n bí àníṣe ọ̀sán lànà níbèrè ó sì dáhùn wípé là àlẹ́ ìlòdó ìjọba wà lára ẹja bí anábì ní pé là pẹ̀lú ìyẹn just like the eh, rule of the prophet ní anasu ni ní pé definite evidence pẹ̀lú ìyẹn là so kò tó àdá lé ní pé nítorí pé just like the other other part of your body àìsàn lẹ́ẹ̀kan yìí pé ní ìyá ńlá aṣọ àjọ lọ́ta àníyàn sọ pé ní àníṣọ́ sọ́lá máa kí sí àwọn ìyàwó rẹ̀ tí ó sì ní sọ̀rọ̀ ọ̀la so eh, this part this part kọ́ọ̀tì rẹ̀ kò kò yọ̀lọ̀ àlà so àwọn pé ní eléyìí àdéhùn pálọ̀kọ̀ yìí ó wà ó direct ó sì clear direct evidence nínú argument mi wípé àlẹ́ àlẹ́ ìlòdó ìjáde ọ̀la rẹ̀ já anadi down on it vocally. tògbó sọ̀rọ̀ ìgbà tó ní tó bá lè fún àlùwàlá rẹ̀ sí ọ̀dà ìfọ́nsípò àlùwàlá rẹ̀ kò sí kí ni. Eyiwa na ọkùnrin ada ìmárì àìdẹ̀sán ni pé ọkùnrin ni náà ẹni wá sọ àtọkùnrin o àti obìnrin àwọn yéèjì àmì ló bá wù. So bá a sọ níbi tí oorun lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ náà ni eléyìí nínú tíra táwọn kan tá a sọ lẹ́ẹ̀kan náà àwọn tíra kéékèèké wọn sọ pé ní ẹni tí tó bá tó bá fọwọ́ kan private party rẹ̀ sọ pé ní in alpha party fààrẹ lọ́dọ̀ àbáyé náà yẹn sọ fààrẹ lọ́dọ̀ àti nǹkan alájáde gbogbo ilé ìgbọ́n yẹn ni pé ní ẹni tí wọ́n ti rí káwọn afá bá ti mú tíra wá reason fún nǹkan àti pé ó láìkì ìfẹ́ evidence ìtàn ìtàn àdìláyè lé lórí evidence wọn sídà kó jẹ́ probable in terms of uh, chain of narration rẹ̀ àìpé ní ó sọ́hà àbí ìdánwò sọ́hà but application rẹ̀ ní ìpìlẹ̀ tó gbogbo ní wípé àtọkùnrin àtobìnrin tí wọ́n bá kan ọwọ́ kan private party wọn tó àlọ́lá wọn kò já tó uh, uh, ìkejì ní ẹlẹ́kẹta sápé àwọn méjèèjì ní sè mọ́mọ́sà bẹ́tẹ̀rẹ̀ o kí wọ́n ìsọ́n ìsọ́n pàtì ni sápé ní páàtì ẹnìkan ẹnìkejì ní nǹkan sápé ní màmá tó fi sìn jáì fún ọmọ tó sáńbà fún ọmọ ìyá àgbàlá rẹ jáde kò já sáyò ní pé àgbàlá rẹ kò já èrò kò sí fẹ́ǹsì láàrin nífọwọ́ kan private party àti fọwọ́ private party ẹlòmíì náà in as much sápé ní oníráìdà àti fọwọ́ eléyìí fún àwọn tí wọ́n fún ní condition pé wọ́n láti fún condition eléyìí pé tó bá fọwọ́ kan pé ó sì ní ẹ̀ láti fọwọ́ àbàlá rẹ̀ já ọ̀tà fáwọn ìwádìí ẹlẹ́mọ̀ ń dà lọ tó rẹ̀ ni pé ìdá ó lẹ́tọ̀ àbí kò lẹ́tọ̀ ìjádọ̀ ọ̀làjà àbí kò já àbàlá rẹ̀ já síbùn tí ò bá lẹ́tọ̀ àti fọwọ́ kan náà yóò jìyà ìfowópamọ́ nǹkan tó yẹ kó fọwọ́ kan yíyún ọ̀tọ̀ yíyún fẹ́ fẹ́ rẹ pé ní àbàlá rẹ̀ já ìwádìí ẹlẹ́mọ̀ ń dà lọ ní ìtàn àlà tòbí àlà ága àwọn àtẹ̀báwò ní mọ̀lẹ́sàṣúfà ìṣúra uh, ìṣẹ̀lẹ̀ sí sáwọn ẹni pé ní àlọ́ aláàrẹ̀ ò yá ìyá òsì lẹ́sẹ̀ sọ̀bà because doctor wọn ní implied permission àti ìdílé mo bá pọ̀ nùbẹ̀ fún doctor tó lọ doctor tó lọ sọ́jú tó ìrẹ́ àzùm pé ní yàtọ̀ rẹ bí ọ̀ṣẹ́ àlọ́ rẹ bí given consent doctor permission láti treat it so àtàǹtí láwọn àlùmí wọn yóò fi ìfọ̀mù àbí kí níta tó yóò yóò tó máa tún àti pé ní yóò sáyìn pé àwọn àlọ́ kí dọ́pọ̀ ṣètò lọ́pọ̀lọpọ̀ tàbí hm, àwọn èèyàn sábà sábà ṣe ó láìpẹ́ ká pé òkè kò sọ wípé yẹn wọ̀ lónìí so ìyẹn láti gba káàdì tí nǹkan bá ní káàdì family card so yóò tún renew registration so yóò tún sanwó yíyún ó láìpẹ́ ká pé níbùn tábàtà ẹ̀ ó ní ìdí ẹ̀ náà ti sáàyè fún ọ̀sẹ̀ nínú conventional law nínú conventional law eh, àbòkínní kan ní invitation to chief la invite yìí tètè wá wá wá jẹ́ ìwà so ẹni tó walk into hospital hospital open door hospital ń wá customer kò sí ìbátẹ̀lẹ̀ wọ̀ so who is now who is the uh, proposal ta ló ń ta ló ń file proposal ṣé hospital ni àbí àbí patient. Hmm? pẹ́sẹ́ǹtì òní ní ọ̀fẹ́rọ̀ ẹ̀wọ̀n ìfọ̀fẹ́rí di ọdún tó lọ́kẹ́ yá. Uh, that one is quick, quite plantato, solo solo service, and we have many of it. وحديث عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من أصابه قيء أو رعاف أو قلس أو مذي فليتوضأ ثم ليبني على صلاته وهو وهو في ذلك لا يتكلم أخرجه ابن ماجه bàbá àfàwọ ahamadu mọgẹrù gbogbo wọn àti ìlú kúlá láfíà ni kò ní ìdíkàyẹ máa dàmú ara wa lórí lórí eléyìí ìwàdùn tàbí fẹ́ imply ni wípé ẹni tí àsọ́bàwò kọ́yò ẹni tí èébì gbé èébì gbé àbí àmúrun àmúrun lọ́ní nínú ìṣẹ̀lẹ̀ yìí àbí kọ́lásù ní kàtí máa ń jáde lẹ́nu bí nígbà tí wọ́n ti bá kọ́yà oúnjẹ tí ó kàn jáde sígbà tí wọ́n kì í sí ìgbọ̀ngàn sílẹ̀ fún un. gbàlẹ́ ìfẹ́ kàtà àjáde tí alájọ tẹ́lẹ̀ pé yóò fìlì pé kìíní kan jáde kọ́lásù lọ. àwọn ọmọ fídíò tí mo jáde láti ní pé kó lè sàlùwàlá tó tọ́wọ́ tó wá sàlùwàlá tán kì í ṣe nìkan tó bá wá dé tó lọ tó bọ̀ yóò tún kọ́ntínù lórí ìrun rẹ̀ ni. ẹ̀kú ká ní pẹ́ lákà méjì àbí òun kíláka lẹ́ẹ̀kẹta lọ́wọ́ bàbá rẹ̀ já yóò lọ lóde ìlú kan jọyìn rẹ̀ pátá ní nǹkan lọ́wọ́ kan fún mi malik yóò mi di jókà dé mọ̀ ìyá kan ní abúlé wa ìyá kan ní sáyẹn ní ìdìbò sí kankan sí wọn. wọ́n wá ìṣáàjì pípé wà lóṣù bá ti sọ ìbọ̀ tó bá lè sọ̀rọ̀ báyìí sọ kámọ̀ rẹ̀ dàmọ́ ara wa tó àbíkú náà kò lẹ̀ lálàáfíà ń sàárẹ̀ àpáàpì ó ní agumenti gan chain of narration rẹ̀ ó ní ọlọ́rọ̀ nù hmm. content ẹ̀ gan fún àpàṣẹ ní wò ó di fọ́ọ̀mù àpò ìṣe àdínkù míì sọ pé ní bí àlọ́ alábájá kí ni wọ́n lọ́sọ̀ fún àwọn continue bálọ̀ àlàbá ti já finally ìran òun ò lọ́nu yóò dé ilé ẹ̀fọn abẹ́rẹ́ mi tó bá bájà máa kọjá yìí tó bá sì bájà máa yóò fi jàmá ẹlẹ́ẹ̀kejì tó bá sì jàmá ẹlẹ́ẹ̀kejì kó sì pa ọmọ kan tán ìrùn rẹ̀ míì kí tó bá tán di pé ní ó kí dé rákà ilé ẹ̀kẹrin tó jókòó náà àtàyà lọ́wọ́ tó tún di gbòòm ìrùn tún bàjẹ́ nù ìtọ́nà sàlùwàlá ní ẹ̀tún bẹ̀rẹ̀ míì kó ayé kó tún ṣe ó tó ìtàyà náà àtàyà náà lọ́tún ṣe ní ẹlẹ́ẹ̀kejì kó sálámà báyìí. Òtùwà tó wá sí léyìn tán ẹ̀mọ ogun ló kí ní ẹ̀mọ ẹgbọ̀n ni wà lè bá àwọn dẹ́kítà báyìí báyìí ṣẹlẹ̀ fún wọn àtẹ̀sẹ̀. Táwọn afọ fún pé yẹ ẹ̀ ẹ̀rẹ́ pé ní something is wrong system ẹ̀ ó bàjẹ́ ẹ̀ èyí àwọn ìṣẹ̀lẹ̀ àìdí sálásù rẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀ àbọ̀. Ẹ̀hẹ́n ti ìṣẹ̀ àbọ̀ náà ẹ̀ẹ́n sáré rẹ̀ sọ̀nù. But now, ọ̀sán tọ́lá Euh, medical development tó ti dé orí ibi tó kọ̀ǹtọ́n sí àwọn medical euh, personnel láti fi advice ẹ̀ pé yẹ̀ sí lọ́dọ̀ yẹ̀ sí àbọ̀là àbí kéṣe sí àbọ̀ so kó má rely solely on his own uh, on our own uh, opinion bẹ́ẹ̀ náà ni eléyìí náà tó tí ń so tí ń so tí ń so àgbàlù míì o lè so láàrin mágírìbì sí ìta o lè so mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà so ìrẹ́lẹ́yìn kò sọ pé ní wọ́n ti sá látòrí yóò lè yóò sábà kí ẹ̀hún títí ọ̀ǹtí tó fi ní concrete evidence yìí pé ẹ̀ tó ti di aláàárẹ̀ ẹ̀ náà ń pè ní sálàtòrè bákan ẹ̀ tó máa ń tó ẹ̀ tó máa ń tọ̀ ṣeré ṣeré ṣeré ṣeré tó náà yóò máa sàlàlá tó bá ta di pẹ́ náà sọ fún pààrẹ̀ mi àti pé yóò máa lo pampa tó yóò sàlàlá ẹ̀ kan tó máa fi ìrún rẹ̀ lọ́kọ́ náà fún àǹdẹ̀. وعن جابر بن سمرة رضي الله تعالى عنه أن رجلا على النبي صلى الله عليه وسلم أتوضأ من لحوم الغنم قال إن شئت قال أتوضأ من لحوم الإبل قال نعم eléyìí jẹ́ tí wọ́n bá sàlùwà látọ́ wá jẹun ìdíkẹ́rù àlàbí ó jẹun aláta ó jẹun elépo ó jẹun oníyọ ó jẹun onírú ó jẹun oríṣiríṣi sàlùwà lára ò ok àwọn ẹran ń kọ́ jábìrì yìí ni pé sámúrọ̀ ni pé arákùnrin kan wá di ànábì sọ̀rọ̀ àtàrà níjọ́ kan yìí pé tí wọ́n bá jẹ ganam ganam ni oríṣiríṣi ẹran dúnà bákọ́rù ewúrẹ́ ni àgbò ni àgùntàn ni ògúnfẹ́ ni òfin yẹn jẹ́ ìjálù àlá rẹ̀ jẹ́ àbí kò já ǹjẹ́ wọn níbi kí wọ́n sálọ̀ àlá ti àná yìí ni pé ń ṣe tó bá wù ọ́ ìtàn ìjọba tó máa fún ṣe ìtumọ̀ ẹni pé ní àlùwàlá òjá nìkan tó bá já ni kò ní sí option kò ní open fún níbi eléyìí wọn ní pẹ́tọ̀ ràǹkúnmí ńkọ́ ràǹkúnmí aláìsàn sábà ṣe náà kò sí àlùwàlá. so àdéhùn yìí inú sọ fún wa ní wípé lùfọ́ọ̀mì ẹran àgbò sọ́rí ẹran làkúnmí ẹran làkúnmí ìpè oúnjẹ àlùwàlá. Eh, eh, ẹran ògúnfe àbí ẹran wẹ́wẹ̀wẹ́ àwọn yìí wọn ò já eh, àlùwàlá àwọn àfáà wọn ní ọ̀rọ̀ tí ó pọ̀ lórí rẹ̀ àwọn kan ní gbogbo ẹran pátápátá tó wọlé bẹ fálákọ̀ọ́lá kó máa ń fẹ́rẹ̀ arúgbó jẹ níyà nípa láwọn bá dà fún wa kò lè jẹ́ kò lè jẹ́ àkóbá fún wa wọn ò já àlùwàlá àkànní pé náà pẹ̀lú àdéhùn yìí pé wọ́n já àlùwàlá so wal ilmu inda Allah subhanahu wa ta'ala wọn nìkan ló máa nǹkan sí tẹnìkan wọn so bóyá àìjálùwàlá ẹ̀yìn fẹ́ jẹ́ èyí tí ó ń rinlẹ̀ èyí tó ń rinlẹ̀ jù èyí pé kò sí àwọn kan bá pẹ́ ní bílù torí àǹkómi a ní kó ní nature ṣàìtọ́nù la ṣe ní àníkàtà sọ̀rọ̀ pé ní ó jálùwàlá oríṣiríṣi nǹkan ni àwọn àwọn èèyàn sọ lórí rẹ̀ òṣogbo eléyìí ìmọ̀ tó bá tẹ̀ ní ṣẹ̀tàn ṣé gọ́fọ̀bì gọ́fọ̀bì tí ṣẹ̀tàn bá di tó bá di ìgbàsẹ́yìn lè jẹ bá di ṣẹ̀tàn sálọ̀ ara rẹ̀ já sálọ̀ ara hmm? rẹ̀ já tọ́tílẹ̀tì pé ẹran tọ́nà ọba já òṣogbo eléyìí bá rẹ̀ sọ argumenti fanno eléyìí wọn. lọ́dà màlìkí àlùwalá rẹ̀ já kó jẹ kó kó máa lọ kò ní di kó fọnù kò ní di fún kankan ó jẹ tó bá yí wọn ṣe kọ́ mọ́ ọ̀pọ̀ ra wọ́ ọ̀pọ̀ ra alimọ́ni sí ní jọ̀ ń kó kọ́ra ni. àhànàbẹ́rẹ́ ni pé mama amadu ni. Ibi hmm. hmm rànkúnmí kàdà àbílámù bákọ̀ bákọ̀ bí káàdì. kò tí ì bá jẹ rànkúnmí ṣe ọ̀làlẹ̀ gbà kò tí ì bá jẹ àgùntàn ní àgbo ní àlọ́lá rẹ̀ já. مجربا وعن أبي هريرة رضي الله عنه قال àbúrò rẹ ló gbàdí pé wà pé ní manúfàsálà mayi tán fàlíà òsẹ́sìrì wà man hamala owó fàlíà sàwọ́bọ̀ pé ẹni tó bá wẹ òkú ń wẹ̀ tán kó náà lè wẹ̀ man hamala owó fàlíà sàwọ́bọ̀ ìdẹ́kùn ohun òwò ẹ̀pọ̀ tán àjọ gbé òkú ni ó sàlùwàlá sàlùwàlá rẹ̀ ti já. àkàràjà wo ahmadu wà nàṣà iyù. والترمذي وحسنه وقال أحمد لا يصح في هذا الباب شيء هذا قول ضعيف <laughs> ẹ̀rọ mọ́mọ́ amadu lọ́gbà ọ̀nà ìgbà rẹ pé ní nínú báàbù yóò yí ni pé ǹjẹ́ ẹ̀sìn àbáwẹ̀ kú ǹjọ́ ní ìdíkọ́ àbí òwe mọ́mọ́ amadu ní pé kò sáré tó fẹ̀sẹ̀ rẹ̀ nílẹ̀ kò sí àríkù kankan tí tó fẹ̀sẹ̀ rẹ̀ nílẹ̀ àdéhùn ní òun ṣe ọlọ́run ọba sọlọ́run pé ní sọ́nà pé òkú yín kò lè ṣe ẹ̀gbin ọ̀pọ̀ máa ti pé ní kéèyàn wẹ̀ fún kò tó máa ti pé ìwọ̀n bá lálùwà náà tó ti wẹ̀ fún alọ́wàlá rẹ̀ ò já ó lè fi kírun ìwọ̀n bó fọwọ́kan private part rẹ̀ láyé tó lẹ́ẹ̀kan yìí pé ní kéèyàn fọwọ́kan private part ara ẹni àbítẹ̀lómi tó yíwọ̀n kò já alọ́wàlá rẹ̀ ẹ̀mẹ́ ìtọ́ lẹ́ẹ̀kan yìí pé ní hadith ìtàgbà ní ìsẹ̀pẹ́ iná mọ̀ ní tó bá jẹ́ answer fún question definitely ó wà mọ́ empathic ju nǹkan èsì answer fún eh, question lọ then ọmọ kàmá lọ fẹlẹ ẹ̀fọ́ wá bá ní tó bá ti wá gbé so ọmọ kàlù wàlá ẹ̀rẹ́ pé àdéhùn tòmátìnù rẹ̀ ọ̀ ní problem content ẹ̀ yẹn ní problem ẹ̀ ṣe àdáǹgbà tó gbé àwọn àlàmà yìí pé ní ìgbà tó bá tó hà sára jẹ̀náza àgbà tí wọ́n ń wẹ̀ àti wọ́n ń kàfánà sábà lọ sí la àti wọ́n ń gbé sáà kí òun sí la àfi sí òun ládàá fẹ̀rẹ̀ pọ̀ nù ọ̀nkọ̀ntífáìbù ládàá ládàá tí ò sí kọ̀ntífáì lèrè so ọlọ́ọ̀nì ká ló máa ló máa bó ti tó so tẹ̀rẹ̀gíìbù ni túnà nípa ṣe so fóònù nípa túnà nípa ṣe di problem fún no àbúrò rẹ kọ́ ni àkàlà wọn àbúrò rẹ o ẹni sàlámù sọ pé sánà dùpé kéènì so tọ́ba ti lọ́dọ̀ sàábí aláti stop wọ́n yẹ àfẹ́sẹ̀ sàábí but láàrin sàábí àti àwọn tó fi kàn mọ́mọ́ amadu mọ́mọ́ amadu tó bá rẹ̀ nísìn àfa àti àtàfà àfa àfa àfa àfa àfa rẹ̀ tó gbà lọ sí tó fi lọ kàwọ́ òyìnbá ó lẹ́yìn kíkà pé ní láàrin lójú ọ̀nà accident tẹ̀lé accident ni ó sọ sanadu di nǹkan so bóyá wọ́n ti mix àdísì mi pọ̀ mọ́ àdísì mi because even by wẹ̀ẹ́dẹ́lẹ̀ ní alẹ́ yìí wípé kò má sàmálẹ̀ tó bá wẹ tó bá gbé òkú lẹ́yìn láti wẹ̀ tán. sọ̀rọ̀ náà kan fọ́kọ̀ ìdáhùn kúrò àgbà pé ní wàhálà pàdékà alámúnábà ní àdàmà ayò káràmù àpáàdé òní bẹ fún ẹ̀dá pé tá a bá gbé àlè àwọ̀ ìfìyà náà. òbítàlì máa máa náà dàbí tọ́ kò sí nǹkan kan tó ní lẹ́nu ẹ̀yọ̀ wà sẹ́yìn. حديث تتلي وعن عبد الله ابن أبي بكر الصديق رضي الله تعالى عنهما أن في الكتاب الذي كتبه رسول الله صلى الله عليه وسلم لعمر ابن حزم ألا يمس القرآن إلا طاهر أي يقول القرآن مو أتنتبع وعليه مارا pé ẹni tó lè bá kúránì mú nìkan òun lẹni tó bá ní ìmára ẹni tó bá ti ní ìmára kò lè bá kúránì mú kò lálùwàlá kò lè bá kúránì mú ẹni tí ń sáyé bọ̀ kò lè bá kúránì mú ẹni tí ń ti jàná fáwọn jánábà kò lè bá kúránì mú ẹni tí ń ti nìbá fúlọ́ kò lè bá kúránì mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àdéhùn yìí rọ̀wáwó imam Mali mọ́sálà tó gba àwa ìrìn tó mọ́sálà ni pé ẹni tó gba àdéhùn alátọ̀dọ̀ tàbí tó àmọ́ kò sí so màmá lè kí o sọ̀rọ̀dọ̀ hmm. ọ̀rọ̀ sọ́la ó nàta yìí bọ̀dù nàta sọ wípé nínú òwe pé ó di ọ̀dọ̀ àlẹ́sọ̀rọ̀ sọ́la bábí ní hezban bí ní hezban náà ní gbọ́dọ̀ rẹ̀ ọwọ́ màálù ààrẹ ń ṣe ààrẹ ń ṣe àdéhùn náà هو المعلول الحديث الذي يطلع على وهمه القرآن حديث يكون كوني على سياق هنا حديث وفي الباب من حديث حسيب بن حزام láyà mẹ́sàn kọ́ránì là sọ́hìr àdéhùn kan náà tọ́nu so náà sì ní ti sanadi makol àwọn sábà dídì náà wá àwọn náà ò lẹ́sẹ̀ ńlẹ̀ àdéhùn mi àdéhùn mi àdéhùn mi so gbogbo àwọn àdéhùn pátá pátá pátá pátá ò ní ẹsẹ̀ ńlẹ̀ àwọn tí wọ́n ti ṣáàtò tọ̀hárà wọ́n ní pé kéèyàn tó lè tí wọn kò lè gbá kúrò àníwó gbọdọ̀ wà ní ìmọ̀ra wọn ni pé ẹ̀rí àwọn àníwó pé láyà máa sòrò ilá alimọ̀tọ̀ àrùn àwọn tí tọ́lọ́wọ́n bá fọ̀ mọ́ fún ara rẹ̀. فالأوضح أن ضمان القتال المكنون الذي سبق ذكره في صدر الآية وأن المطهرون وأن المطهرون هم الملائكة. وهذا هنا كو كو سبوت يمكن تبقى بكرة ممكن تجمع توما. المطهرون طلعوا يوم ọ̀pọ̀lọ́ ń ròyìn pa níbọ̀ ni nínú lọ́hùn máa fóso àwọn aláì má sọ ilé mọ̀tàn pé àwọn tí wọ́n fọ̀jà pa nínú lọ́hùn máa fóso ọlọ́run ọba àwọn tọ́lọ́ ọba purify ni àwọn ni màláíkà ọmọ ìdẹ́nìyà ọmọ ìdẹ́nìyà opposite màláíkà ni wá àwọn màláíkà láyà àtúnà lọ́mọ àmàrà ọ̀hún àwọn ìtẹ̀lọ́n tọ́lọ́ bá dé káàkiri wọ́n sì àwọn ọmọ ìdẹ́nìyà á sì fani pé àtúnà lọ́mọ àmàrà ọ̀hún àwọn màláíkà ẹ̀fà ló máa yóò máa rónà tọ́lọ̀ bá ní kájẹ̀ làwọn ń ṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn wà láyà fàálù ọ̀nà máa yóò mọ̀ ọ̀rọ̀ náà níta ní bá ní ká máa ṣe ni wọ́n ṣe wọ́n ní kájẹ̀ wọ́n fi lẹ̀ wọ́n kó sísè àmàlẹ́kà àmàlẹ́kà àbò fàárù náà yẹn fàáyà àmàlẹ́kà yẹn kò sẹ́ni tó ní dárájà àbò fàárù náà nínú àwọn ẹ̀dá ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run kan ò sọ fóun fọwọ́ mọ́ bàtà ọlọ́run kan pé ní wàyí ló já ìdún fílẹ̀ àrírí khalifa ọlọ́run kan fún àmàlẹ́kà ọlọ́run subhanahu wa ta'ala àtẹ́jáàlù fi ha máa ń yíṣẹ́dù fi ha àwọn tó máa balẹ̀ jẹ́ wàyẹ́ síkò dìímà wọ́n máa para wọn so fi ọlọ́run wá wí wà náà nùsàbí òkà tọ́ta wá yìí àwa ń purify rẹ̀ à ń glorify rẹ̀ à ń gbọ́ ọlọ́run bá à ń gbọ́ ọlọ́run bá ga èyí náà ti tó ọ̀la ẹni àlọ́mọ alábàálà so ọlọ́run sọ fún wa pé a kò rí bẹ́ẹ̀ o gbogbo táwọn sọ nípa àwọn ìwé ẹ̀yìn bó ṣe rí nù òbílẹ̀jẹ́ ni ọmọ ìdí ènìyàn eh, eh, ọ̀pá àyàn ilá máa ń rahim rọ́bì wà kọ̀lí lónìí máa hàn abẹ́lá ọ̀kọ́lá ọ̀kọ́ jẹ́ káwọn náà wà kọ̀lí ló máa hàn. sọdí kúkúrú ni wípé eh, kò sáré tó tọ̀hárà láti máta alukoran tọ̀hárà yìí pé tọ̀hárà tó sógúrọ̀ ni àdìkúbọ̀rọ̀ tọ̀hárà tó sógúrọ̀ ni pé àlùwàlá àti ẹ̀rẹ̀ sógúrọ̀ nù kí n tó gbé kúránì kó sàlùwàlá tó ní àbí tọ̀hárà tó kó burọ́ ní háyúdọ̀ ní jẹ́nẹ́bà ní nìbáṣù ni ama háyúdọ̀ sọ́rí ama jẹ́nẹ́bà ẹni tó bá ní jẹ́nẹ́bà la tó hadith alẹ́ rẹ̀ bẹ́yìn ìní la ọ̀hìnlò màsídà lè ha ibi wàlẹ̀ lè jùlọ pé mọ́tàlásí aláàbí ni pé òun ò ṣe lẹ́tọ̀ fún ẹni ní háyúdọ̀ àti jẹ́nẹ́bà kó kójú kó sí mọ́tàlásí tó bẹ̀rẹ̀ àwọn yàtí tí o bá ti lè múyàn jù kó lè mọ́ dára sí kó lè múyàn jù kó lè múyàn gba gba kura ni mu náà so but hadithun hadithun sọ òun lálàáfíà ní tiẹ̀ ó lè application rẹ̀ òun ni wà á à questionable wà questionable táwọn náà gbogbo ni pé bí masjid sallallahu alaihi wasallam kò sọ wípé ní alukur'an oníkókó ni wípé quran láṣáka kalamu lọ́ọ̀ ni ọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba ni ọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba ọ̀rọ̀ ni quran àgbọ̀dọ̀ eh, pálí ó dáa tí àwọn afẹ́ kápá ń kó sàlùwàlá tí ò bá sàlùwàlá ń kọ́ ǹjẹ́ kò gbọdọ̀ gbé ìrọ̀pẹ́lá ó lè gbé ẹni tó bá ní haidọ̀ tó bá ń jẹ́ nọ́mbà yìí wọ́n lè gbé lè jùmọ̀ kò kò sí ẹni tó bá ní haidọ̀ àbíyàn tó ní nípaàsì ìbẹ̀wọ̀n agọ́mẹ́ntì ọ̀hún wà so àfàhíhò ni wípé ẹni tó bá ní haidọ̀ tó sì ní nípaàsì ó lè gbé aláwọ̀ àfàhíhò kí sì ní ẹ̀rí rẹ̀ ẹ̀rí ẹ̀ ní pé ńgbà tí ó ṣiṣẹ́ lọ́sọ̀lọ́ àwọn sọ́dà tó ń ṣe háyọ́bọ̀ àsọ́rí ah, tó ń ṣe ẹ̀ǹtìkáàbù tó ń ṣe ẹ̀ǹtìkáàbù sọ̀lọ́wọ́ sọ́dà sọ́lámù àlẹ́ ó ní kí ẹn lọ́wọ́ àyíṣà rọ̀bẹ́ lọ́ta aláàmì àkóbá ń gbé ẹni ẹni tó fi sùn fàkánà ti rọ̀bẹ́ lọ́ta aláàmì ha ìbọn àyíṣà ń ṣe háyọ́bọ̀ lọ́wọ́ ń gbà yẹn àlọ́sọ̀rọ̀ ìyálà wa sọ fáyìn náà sọ̀rọ̀ pé ní ìní ha ìbọn pé òun ṣe ha ìbọn lọ́wọ́ o òun ò lè bọ́ gbé ẹ̀mí tó bá ti gbé ẹ̀mí ẹ̀mí yóò ti di ẹ̀gbin dáàbì kàtó yẹn lọ́wọ́ ń ṣàfàyè mọ́ ni wọ́n ṣe ọlọ́run ṣe ọlọ́run sọ̀rọ̀ àdàkùn ọlọ́run pé ní ìní ha ìbọn ta kí lẹ́yìn ká sí ìyẹ́bìtì ha ìbọn rẹ̀ ò sí lọ́wọ́ rẹ̀ kò ní láti ṣe kò sí pé ní something for physical it's not physical. so ìdílé mi pé ní ẹnna àìsọ́tà kìlá ìgbà tó yẹ kí ọ̀rẹ́ ìbẹ̀rẹ̀ sí lọ́wọ́ rẹ̀ gbé ẹni kò kò sọ ẹni ìdí ẹgbẹ́ tó wọ́n sọ pé ní tó tún àti pé ní àìsọ́tà tó bá gbé kúránì kò sọ pé ní ó ti fi ègbè tọ́ọ̀tì àlùkòrán so wàhálà min akọwa àlàdìlà wọ́n yí pé ní tó bá ṣe é àárẹ̀ pé níjọ́hun ọlọ́run kó kí àwọn àgbàlagbà àwọn bàbá àwọn ìyá wa tó níjọ́hun tó bá fẹ́ tó bá ní tó máa ń ṣe háyébọ̀ àwọn máa lè kí ó kéékèèké láwọn máa lè kí ó wọ́n wá mú kọ́lẹ̀ láti gbàgìdàdíyà àbí kùránì wọ́n wá já bàtà ọ̀pọ̀lọpọ̀ kùránì àwọn obìnrin wọ́n ó já péjì kakó ń bẹ́ wọ́n sì tọ́jú ẹ̀ wọ́n kó já péjì kan kó bẹ́ẹ̀ wọ́n sì tọ́jú ẹ̀ pétọ̀ ìpinnu tá a já níbi kọ́rin lágbájá òun la fi sépá ara òun ti lágbájá náà wà níbẹ̀ so àmì ìwọ́n fi kíní ibi nìkan báyìí kì í wọ́n fi sọ lókun kó má bàa kó má bàa pàtà lọ. wọ̀kẹ́lẹ́ bí ń ṣe bẹ́ẹ̀ sábẹ́ ṣe bẹ́ẹ̀ ni wípé wọ́n bílẹ̀ fún wípé ní kí ẹni tí ń ta ayọ́dọ̀ kó gbé kúránì ṣe ìwọlé but wọ́n á imply rẹ̀ wípé ní kámílù kúránì ò lè gbé ò lè gbé kúránì tó dìde odidi alukuran tí wọ́n lè gbé kò tí ì bá ti sin odidi kò lè gbé kò bá láì fi já péjì sàkó ń bẹ́ ó ti kó ní odidi sọ pé ní kọ́nà tó kàn lẹ́sàn-án rẹ̀ kókò àwọn ni wọ́n wọ́n máa fi tú dáadáa àbí àpẹ̀tẹ́kì wọn wọ́n pẹ́ ní tòlé yìí nítorí pàdé náà ní pé ní ayọ́dọ̀ ìṣe ìṣe ìdòdó kan because dọ́ọ̀tì kanáà lùkùrán one lẹ́ẹ̀ kanáà lùkùrán rúmà harsun wáhìd náà ní hurma kamilu quran hurma tó kamilu quran náà ní hurma tí ara fi kan alukuran nìyí. to man mali fa himo la mata wasa na argument ma san fasen bismillah ki fatat ay wala bi ki fatat quran la la wa ajwe ma to from din ki bismillah rahman rahim ki aya na quran to pe yo godo yo godo yo godo ni le ni pe ko in ko se in karo in pe kó bìlífù pa aráàfin kan fún alukurani tó bá wọn alukurani kó fúrò ní. but now àwọn debate lórí pé ní sẹ́bí bismillah rahman rahim ti part of alukurani àti kìlẹ̀ part of alukurani àjẹ́ pé ní permissibility legality data gọ́ọ̀mẹ̀ntì gan fúnra rẹ̀ ó ń support pé bismillah Suratu ìṣẹ̀lẹ̀ alukurani àyàfi ní sóràtù ìnáwó إنه بسم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ندعو آيات ولين يريد آيات ثم فان فان فان Ah, kéèyàn já kúránì kò túmọ̀ sí pé eh, wọ́n ṣàbùkù ló ń kọjá lọ. sọ àbá kẹ́ńtà jẹ́ ọ̀nà kan ọgbọ́n ẹlẹ́sìn rẹ̀ wò lẹ́sẹ̀ àlá àrùjá làpá lè pé ní eh, ẹni tó bá ń há ìwé rẹ̀ dé kúránì. gẹ́gẹ́ bá yẹ sọ gẹ́gẹ́ bá yẹ sọ fatuwa kò fatuwa àmọ̀ nípa àbàlẹ̀ pé à ń kọ́rẹ́jì àwọn obìnrin tó bá ń ṣe ẹgbẹ́ polo glove kọ̀ǹtẹ́nà àbí nǹkan nígbà kó so xeré kọ̀ mọ́wọ́ òní ti gbọ́ pé o bá kẹlẹ́ yàn o ti o ti o ti gbé kàrà nàmbà wán. then that argument now to cover ẹ̀tọ́ akọ̀rán sórí ẹ̀tọ́ akọ̀rán sórí yóò àti ayébọ̀ àti jẹ́nàbà àti gbogbo nǹkan kò sígbà tó o lè tó o lè ṣe wọn kàn sọ pé ní ẹ̀tọ́ bá dé jẹ́nàbà la so yóò sàhábùlà pé yóò kọ́ra òfin yóò kọ́ra òfin kò dákò ká wọn ni even though we memorize it kò dákò ká that janaba wa more uh, serious ju àwọn tó kù lọ but ẹni tó hàkọ́ àná ní sọ̀rọ̀ tó hàkọ́ àná masalala ni wa alehi so òun lè ka ẹ̀rọ̀pá àtẹ́ntà ìdá wa nù haibọ̀ ni àbọ̀ wa nù nífàsù ni so èyí òun kò sí kò sí láyé láì sí níbẹ̀ so torí pé òun ọlọ́run tẹ kúránì lè ṣe pápọ̀ fi lára rẹ̀ ló wà wà ara rẹ̀ ní kìí tẹ̀lé ọlọ́ọ̀tà ní àlámù ìṣọ̀wà ok èdò àdéhùn yẹ asọ̀fún nínú ìsáka àdéhùn eléyìí àdéhùn tí tó kàn lẹ́yìn rẹ̀ òun ó bá ìtaka àwọn sáyìn mu ìyálà wa ń ṣàròjọ́ lọ́ta aláàníhà ọlọ́gbà àdéhùn wa pé ní káà yẹ́dúkúrú lọ́ha alákúlé àyáni tó ń ṣọ́nà sọ̀rọ̀ sọ́lá máa dárúkọ a máa sìnrán sí ọlọ́run bá ní gbogbo ìṣesí rẹ̀ ní gbogbo ìṣesí ìṣesí rẹ̀ ọlọ́run sọ wípé ní ọ̀sọ́lọ́run yàrá sọ wípé ní yẹ́dúkúrú lọ́kẹ̀ yẹ́ máa kọ̀ wọ́n dání wọn àlá jùlọ bì hím ẹ̀yọ̀wà ẹ̀yọ̀wà ẹ̀yọ̀wà ẹ̀yọ̀wà ẹ̀yọ̀wà so àádọ́ àǹtáyé àdìsùn wí ni pé àámù ni ó dá kálá fi nàìjíríà láti lọ kọ̀ọ̀án wà lọ́wọ́ kánà jùnúbà so àdéhùn yìí pé kò sí ìka ìkọ́ kíka kùrán náà ara zikiri ló wà ọ̀rọ̀ ìyá aláṣà sọ pé ní àníbà sálà máa ṣe àbíká gbogbo kò sígbà tí èsì tó sọ pé níbò nù irun alukur'ani nígbà tí wọ́n ṣe jẹ́nẹ́bà lọ́wọ́ gẹ́gẹ́ bá ti padà sànù báàbù alùgúsùlù. ok ara hadithu hadithu kan ní pé hadithu wípé almuratu haidu ó lè gbé kúránì ẹ̀rú lè mọ́ nísìnyí hadithu aisha radiyallahu ta'ala anha inna haibatuki lẹ́rìndínlẹ́rìn haibara lọ́wọ́ rẹ̀ hadithu mi ni pé ìyàlá aisha radiyallahu ta'ala anha gbogbo àlà fúngbà tí wọ́n ṣe hajj di only hajj tí wọ́n ṣe ọlọ́run ọba ṣe sọ́nà kọlá kọmọ ọba bàtà fẹ́ kó mẹ́tẹ́ ní ìyàlá wa lórí haibara rẹ̀ tó ó sì bá nú jẹ́ wípé à wípé òun yìí ṣe hajj nítọ̀ àlẹ́gbà sọ fún yín pé no pé yóò ṣe hajj èyí òun ni kó má ṣe hajj alábìíní pé ní ifá àlíí كل شيء يفعله الحاج إلا الطواف sáàbù nìkan ni wọ́n máa ṣe gbogbo ń dúkù pátápátá ni wọ́n ṣe èmi náà nǹkan táwọn àti ará jìtì kí náà nǹkan táwọn jìtì lọ́wọ́ à ń bẹ̀. tìlàwátòlù kọ̀ọ̀ánì tìlàwátòlù kọ̀ọ̀ánì so wà náà kàn kó làṣẹ yẹ fáàlù gbogbo tó bá ti rí láàrín kan ṣe wọ́n náà ṣe tó bá rí fáàlù láàrín kan gbé Maka, kà sọ sí àdínà sànà ó so ọ̀sẹ̀ ṣèṣìnáwó tó ni pegi pé kasi, ane tí àníkùnrin sọ́lá tí yóò eh, tí yóò exclude níbẹ̀ wọn àti kó wà included. والله تعالى أعلم بالصواب وصلى الله وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم